ẹ dákun mo fẹ́ ṣe làákàyè o ṣé èsè pé ẹ yàn mú torí ẹni tẹ́ ẹ mú tẹ́ ẹ sọ pé ń jalè yìí ọmọ ọba ni. sọ̀rọ̀ kíyèsí ìlú yín ah! àti ìlú tẹ̀yìn wá yìí àjọ ń jalè. Ah! èmi. ìkọ̀kọ̀ nínú ẹ̀yin olórí burúkú olóyè tẹ̀wà tẹ̀wà. Ah! àṣẹ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 ti ń ṣeré lẹ máa ní nǹkan tó wà important láti sọ fún mi ẹ mọ̀ pé ti disturb game tèmi àti bọ̀bọ̀ ń play ni and i was just close to winning that game. Darasimi we really need to talk Darasimi sọ fún mi. no no no no mummy not now no i'm having fun now after this game màá wá rèé màá sọ gbogbo. Darasimi come back. yẹ bọ̀bọ̀. come back here. ooo oh, ṣé nǹkan ta fẹ́ sọ ò lè dúró ni. Darasimi mo ní kó jókòó. ló ń ṣe ọmọ ẹ̀ tó ń ṣe báyìí dára sí ṣé eré tí wà tẹ́gbọ́n ẹ̀ ń ṣe láti kékeré kò tí ì tó ah, you will be getting married next month and mo rò pé wedding plans ẹlẹ́yọ̀ kó occupy mind ẹ̀ not some childish play ìwà àtẹ̀gbọ́n ẹ̀ wá ń sáré kiri inú compound ṣé o fẹ́ sọ fún mi ṣé o ní any special plans fún wedding ẹ ni. special plans ah. special plans fún kíni gbogbo plans tó yẹ kí mi make let ti bá mi make now I have a loving mother the best mother. So I'm going to have a stress-free wedding. The only thing tó jẹ́ rò me, ni kémi kàn lọ sí function wedding mi kí n dẹ̀ act gbogbo nǹkan tẹ́yìn ti plan sílẹ̀ sefini ah. simple. Ah, Dara ah. why now? Sorry sorry sorry. Ó dẹ̀ jókòó síbí báyìí, mo ń dúró díẹ̀ láti ẹ̀kan. You left at the most interesting point. Oh, jẹ́ ká lọ parí géèmù wa i was waiting for you for ages. bọ̀dá àgbàyà bọ̀dá àgbàyà ẹ̀yin náà ẹ wá jókòó. wo bi wo bi wo bi. mo wà òkè báyìí. o wà òkè eh, eh. jẹ́ n sọ kínní kan fún mi tábúrò ẹ̀ bá ń ṣe bí ọmọdé ó fẹ́ sọ fún mi pé ọmọdé ń ṣèwọ náà ni o wá ń sáré tẹ̀lábúrò ẹ̀ ẹ̀wà àwọn ọmọ tí mò ń bá wí. Eh, kí ni nǹkan tó gba yín mú gan-an ìwọ tó yẹ kó ti márì kó ti di baálé ilé ó wá ń sáré tẹ̀lábùrẹ́ káàkiri inú compound ó wá joyè àdàgbàjẹ́dá òfù kí ló ń ṣe é gan-an. èmi ah, ah, kẹ kẹ́kẹ́ mi má bínú ẹni ò bínú wọ́n mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ lè bu yín máa ń dùn mí ìsìn máa ń pa mí lẹ́rìn rẹ̀ ẹ má bínú because ká tó wí ká tó fọ̀ ẹ máa pè mí lágbàyà àgbàyà ọdún mélòó mo gbà lọ́wọ́ dára gan not even up to two years so. ṣoṣo ju mi lọ ni mate kan ni wa. ẹ mate mate ni wa age bracket kan náà lọ́wọ́ mo jù ẹ. ẹ ẹ ẹ wo wambi wambi even nǹkan kó jẹ́ ọdún kan ni ló gbà lọ́wọ́ àbúrò ẹ ọdún kan yẹn kò lè le bá ó yẹ kó show responsible man náà wàá kàn máa ṣe rádaràda kiri inú compound ìwọ tó yẹ pé àwọn ẹgbẹ́ ẹ̀ ti tó gbéyàwó sílé ó wá ń sáré tẹ̀lé àbúrò ẹ̀ kiri so ìwọ gan ti ẹ̀ ní plans fún àbúrò ẹ̀ rárá talk less of your own. mọ́mí ẹni sọ̀rọ̀ ṣé kò kí n ṣe pé torí pé a ti dájọ́ wedding dára sọ́nà lẹ ṣe ń hámà lórí wedding tèmi náà no now Ah, ah, ní màmá wa àgọ́dá àṣìṣe ni obìnrin lòun ọkùnrin ló máa gbé sílé bẹ́ẹ̀ ni ọkọ ẹ̀dẹ́ rèé ó lówó lọ́wọ́ so mo gbọ́dọ̀ work very very hard láti lè build a family of my own bàbá aláyé lọkọ dára náà àbí ṣé she go carry me she go carry me so mommy case closed Dara if you don't complete that game now we'll start afresh and all your points will be cancelled. ojú rẹ̀ ti pọ̀ ojú ti fẹ́ ṣojo. kí ni scores náà èmi mò ń win jà. kí ni scores. forty. Oh, forty three ni. kí wàá ní kí wàá ní score. three one ó lead. Ah! kíni wọ kíni wọ. àfikún ọlọ́run ṣàánú mi lórí ọ̀rọ̀ àwọn ọmọ ìwọ́n bọ́n ṣe ń ṣe. ah dára sí mi ọmọ mi aṣáàkú ìpalẹ̀mọ́ ọjọ́ náà kú sórí ìgbéyàwó ẹ̀ tá a ṣe ó máa dùn ó máa lárinrin ẹnìkan ní pẹ̀dínú gbogbo wa àmọ́ mo fẹ́ fi àsìkò yìí ṣàlàyé díẹ̀ nínú ọ̀rọ̀ ìgbéyàwó fún ẹni mo ṣe ránṣẹ́ sí ẹ nítorí wípé ọ̀rọ̀ ò nílé mo mọ̀ pé ìwọ náà ti máa gbọ́ wípé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ilé ọkọ ó kún fún ọgbọ́n ìmọ̀ òye òun sùúrù débi wípé ẹ̀kọ́ tí èèyàn ń kọ́ nílé ọkọ kéèyàn lọ sí yunifásitì kó ṣe masters kó gba phd kó tún gbà yìí tó jù bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ tí ò láìpẹ́ kó bá nílé ìwé lèèyàn ń bá nílé ọkọ ó túmọ̀ sí pé ò rí pé àfikúnlùwà kò wáyọ mo fẹ́ kó mọ̀ pé ìdálù lòṣèlú eh, bá ṣe ń ṣe ńlé wa èèwọ̀ bòmíì ni sórí nílẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ nílẹ̀ yorùbá wọ́n ní ọkọ lolówó orí aya oúnjẹ tí baálé ilé kìí jẹ ìyàwó ilé kìí ṣe o òun láti ní ìtẹríba gidi fọ́kọ ẹ̀ ìwé alukuran àti báìbù náà tọ́ka sí wípé kí obìnrin kò tẹríba fún ọkọ ẹ̀ that is not to say wípé kí ọkọ sọ ìyàwó ẹ̀ dẹrú là ń sọ a ní kí obìnrin wá ṣe ẹrú nílé ọkọ àmọ́ òun láti gbà fún ọkọ ẹ̀ ìyẹn ni ẹ̀mí ìgbéyàwó fi máa ń gùn ló dẹ̀ fi máa ń tọ́jọ́ ò ní gbọ́ bàbá ọkọ lẹ́nu o gbọ́dọ̀ gbọ́n tí ìyá ọkọ ń wí wàá ṣe déédéé pẹ̀lú àwọn ẹ̀gbọ́n ọkọ àwọn ọ̀rẹ́ ọkọ ò gbọ́dọ̀ rí wọn fún kódà àbúrò ọkọ ló kéré jù wàá nápọ̀nlé tiwọn tó máa máa fún wọn ṣe pé ọgbọ́n òye òun sùúrù la fi ń gbélé ọkọ. ẹ ṣe gan grandpa mo really appreciate it ṣe rí gbogbo nǹkan tó sọ wọn ṣe bẹ́ẹ̀. ṣòwárí ní àfikún yìí tó dàbí ẹ civilization tó gbòde kò jẹ́ ká mọ̀ tún yàtọ̀ sósì oríṣiríṣi ijó ló kún òde nísìnyí táwa náà ń wò káàkiri níjọ́ ìgbéyàwó àwọn ẹlòmíà bẹ̀rẹ̀ sí ni máa jójó tí ò nítumọ̀ tí ò wúlò wọn tiẹ̀ níjó kan wà lóde ńsìn pé tán bá jó títí wọn á dákú kí ló lè fà á láláì pẹ̀mí gbé wọn. <laughs> ó ni ọmọ mi ọyì kan tiẹ̀ tún wá burú tí ò dá o wọn ní tán bá ń jó báyìí obìnrin á máa lọ lẹ̀dí mọ́gìrì ah. wọn á máa lẹ̀dí mọ́ chíà wọn á máa bẹ́ sí orí kíní wọn á máa lẹ̀dí káàkiri àwọn ọjọ́ tí ò mọ́pọlọ wá tí wọn ò gbọ́dọ̀ bá ọmọlúwàbí nídìí ẹ̀ nìyẹn. <laughs> ọ̀rọ̀ yìí ò le tó bẹ́ẹ̀ yẹn hmm. ṣe rí àwọn ojú tẹ̀yìn sọ yìí òun ló máa mú kí wedding wa colorful o it's actually not a bad thing tí èèyàn bá really capture moment yẹn dáadáa téèyàn dẹ̀ jojo yẹn dáadáa tí èèyàn bá dẹ̀ ṣe video irú àwọn videos yẹn ó máa trend gan as in ah hmm. yeah. ọ̀dà ìwọ gbìyànjú kó jọ ọmọ rere last but not the least òun ni wípé ní ọjọ́ ìgbéyàwó ẹ̀ bí tí ń wọ̀ kéré mọ́ gbìyànjú kí omijé díẹ̀díẹ̀ kó jáde lójú ẹ̀. omi hmm. grandpa but wedding la ń ṣe náà kì í ṣe funeral nǹkan ayọ̀ ni kì í ṣe nǹkan ìbànújẹ́ wáyé tí mo yẹ máa sunkún níjọ́ wedding mi ah, ah. ah, ẹjọ́ o ọlọ́run ní jẹ́ kí mi sunkún lọ́jọ́ wedding mi wáyé tí mo yẹ fẹ́ máa sunkún gbà tí ìyẹ́ kó bá gbọ́n mi. <laughs> irọ́ o àṣà oníkálukú ọ̀tọ̀ sórí kì í ṣe ẹkún ìbànújẹ́ kì í ṣe ẹkún ọ̀fọ̀ ẹkún ayọ̀ la máa ń pẹ̀lú ẹkún yẹn ló túmọ̀ sí wípé ah mo fẹ́ filé àwọn òbí mi sílẹ̀ mo fẹ́ máa lọ gbélé ẹlòmíì wo adúrú wàhálà tí wọ́n ṣe lórí ẹ o wá fẹ́ kóra ẹ kúrò nílé òbí ẹ o fẹ́ gbalé ọkọ lọ ìyẹn ló máa ń pa ọmọ gidi lẹ́kún làwọn èèyàn náà fi máa ń mọ̀ pé ah ọmọ yìí o wọ́n bí wọ́n kọ́ ó dẹ̀ tún ra ẹ̀kọ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn ilé ìtẹ́tún sọ yìí yàtọ̀ because inú mọ̀mísí ń dùn tínú ò bá máa dùn wọn ní má bá mi palẹ̀ mọ́. inú gbogbo wa ló ń dùn ọjọ́ ìgbéyàwó lajúlẹ̀ ìwọ ṣe ìwọ máa rí bí àwọn èèyàn ṣe máa pọn ẹlẹ́tọ̀. grapaso tí ẹkún ò bá gbọ́n mi kí n fi rọ́ọ̀bù sójú àbí kí n fàtà sójú kó mi ṣáà ti jábọ̀. ẹ ṣáà gbìyànjú ọmọ. o ti gbọ́ no problem sílẹ̀ ti sọ pé kò tẹ́ fẹ́ ni ẹ máa gbìyànjú. o ṣe ọmọ o ní tẹ́lẹ̀ nìyẹn o ò ní kú wọn àwọn alọ́nilọ́wọ́gbà ẹni títí ẹ ti jóná kò ní kó lọ́mọ tí ẹ ń ṣe. nítorí ìjókòó tí a lọ ó yáwó ní ìgbìmọ̀ àbí òmíràn tí kò ní ẹ so àwọn méjèèjì papọ̀ nítorí náà kí ó sọ̀rọ̀ báyìí àti kó pa láéláé. Finally, I mean finally, I have the woman of my dreams to myself forever and ever. And I have my Superman to myself forever. You see, Olúwadarasimi, mo fẹ́ jẹ́wọ́ ní alẹ́. Sincerely, I mean sincerely speaking. ìgbà kan ti wà tí mo ti fẹ́ give up lórí ọ̀rọ̀ ẹ̀ yes because you you are a dream woman of every man and um, that was what encouraged me to push on pé mo gbọ́dọ̀ ní ẹ nínú life mi because there's this unique thing about you tí gbogbo ọkùnrin máa ń wá ní life yìí and now and I am so happy I am glad to have you in my life forever and mm. ever. I love you, Oluwadarasimi, and forever. <laughs> and I love it too. Ìgbà tí wọ́n wá ń sọ pé èmi dream girl gbogbo ọkùnrin, ìwọ ń kọ́, to tó jẹ́ ladies man ni every lady had their eyes on you. you. Mm. mm Every lady mm-hmm. had their eyes on me. But I got my eyes on you. Oh. <laughs> I love you, Mother Asimi. I love you too, baby. Oh, who is that by this time of the day? Hello? Bobo, how far now? mo wà ní hotel room mi náà ibo mo tún fẹ́ wà. <laughs> three zero four kí ló dé tó ń not worry i'll see you soon. ah ibo ni wọ́n wà. sweetheart who is that. ẹ̀gbọ́n mi ni of course my one and only brother. oh my great in-law. Mm <laughs> -hmm. oh. yes. who is that. couple in town. Thank you very much. <laughs> Ah, I really appreciate you. Down. Come on, have a seat. Ah. Ẹ wo ṣìgò àkìdúpẹ́ rẹ̀ ní. Oh Congratulations. Thank you. Oh my God, look at you. Yeah. Hmm. ah, ẹ ṣeun, ẹ kú àdúrótì. Ah, kò tọ́pẹ́. It's good to have me in your family. I really appreciate you guys. Thank you for everything. It's a pleasure, man. You're blessed. <laughs> You're blessed ó mú rò pé o ti máa lọ nìyàn kí ló ṣẹlẹ̀. ó yẹ kó mọ̀ pé mi lè lọ bẹ́ẹ̀ yẹn náà mo kàn sáré sin àwọn ọ̀rẹ́ mi tí mo invite wá sí wedding yín lọ ni ṣe get. My brother is the most amazing human being on earth. You can say that again, my baby. Ah, see, ah, mo ti miss her already. uh Yeah, mo ti mọ̀ pé hotel yìí náà lè retire sí after the whole Ooh. ceremony and so, all of that. Ẹ na, mo wá mi ò lo ilé mi ń gba room kan síbí already tẹ́lẹ̀ fúnra mi funny enough room mi ò jìnnà sí room yín o ìyá mi ló là láàrin <laughs> yẹ́n náà yes so you are three zero six ẹ̀ eh, <laughs> ah, ọmọ ó lágbára mẹ ló lágbára lágbára sí ẹ eh, i'm telling you you can say that your wedding is the talk of the town right now it was such a ceremony a glamorous one filled wow. with Cream de la cream. I mean, the best of the best in town. <laughs> Oh, my man. Ah, no, no, no. I'm so happy for you, Dara. Thank you. I'm miss you already. I'm missing you too, my darling. <sighs> Dara. Mm. Anyway, it's fine, it's fine, it's fine. Oh, so so so lè gẹ́sì nǹkan tó ṣẹlẹ̀ Nibati. Nibati. nígbà tí pásítọ̀ yẹn Ah, pé ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú hall yìí tínú ò dùn sí ìsopọ̀ Olúwadarasími àti Olúwaṣẹ́gun ṣé o lè gẹ́sì kan tó ṣẹlẹ̀. wo mo tiẹ̀ lè guess at that point i was tensed and i was just waiting for the whole conferring sọ̀rọ̀ kó parí so that amajo ṣakuṣaku. <laughs> ok ok ṣòro ní mọ́mọ́ ẹ̀ tí máa yẹn drop ọ̀rọ̀ àfi bíi pé everybody tó wà nínú hall yẹn gbogbo wa ń rò kankan náà ni you need to see the way everybody turned around to look at um, um, David where he was seated yeah David ni gbogbo èèyàn wò I'm telling you David ọ̀rẹ́ wa wo báyìí kan. Uh, excuse me my in-law ta ni David. ọ oh, DV David yóò wà fún àgbàlagbà ọ̀rẹ́ mi màlì ọ̀rẹ́ mi kan tó ọ̀nà oh, tipátipá sẹ̀ ó fẹ́ jẹ̀ṣẹ́ àbúrò mi dára sí mi ó kàn gbé dára fún mi gbé dára fún mi ó kàn kí ló ń ṣe yẹ kò wá kò ṣe pé ó láì dára sí mi nìkan ó wà obsessed with Dara as in orí ẹ̀ máa ń yí nìkan ènìyàn kan wà ń ah, up till this moment ó sì ń bá mi jà ó ń bá mi jà lórí ọ̀rọ̀ dára sí mi ó pé ìwọ ẹlẹgbẹ́ ni ẹ ò fún ọkọ gan ìwọ ìwọ tíjẹ yìí ìwọ ló gbà ó lè mí ni mi jẹ́ kí dára fẹ́ òun ipe mi mo gbé dára fún bàbá aláìka ọlọ́lẹ̀ calm down kí ló ń ṣe ẹ́ ṣígò kì í ṣe bàbá aláyé kò kì í ṣe àgbàlagbà torí ẹ stature ṣìgò lóye jẹ́ kó rò pa ni ọmọ. bọ̀ really really David ò fẹ́ wà òkè o ah, so kò tí ì gbàgbé ọ̀rọ̀ yìí láti jọjọ́ yìí. Ah, sí ọ̀tọ̀ jẹ jẹ ìgbésẹ̀ so after ti ọ̀tọ̀ wa soyin pọ̀ tán mm. yes now tó bá rí ojú tí David fi ń mm. wò mí ọmọ kí ẹ kàn jókòó báyìí èmi ń fọ́lọ̀ gbogbo eh, program bóyá ń lọ mo kàn ojú mi kàn lọ sẹ́yìn ọmọ kójú ẹ̀ kọjá la mo kàn lọ́tù pé eh, ó dàbí yẹn kan wò mí tí máa wò báyìí ó lọ gèzè ẹ̀ pa sójú mi ó wá wò mí ọmọ lọ́kùnrin ìkíyàn ó ti strangulate mi pa èmi wà wá mo wá wò báyìí nǹkan tí mo rò sínú ni wípé ọ̀gbẹ́ni kò sí nǹkan tá a di ẹ fẹ́ fún àgbàdo nùgò bí ṣe. bọ́ọ̀lì sùn ṣé david fẹ́ wà òkè ni látijọ́ mm. ọjọ́ èso kò tí ì jáwọ́ lọ́rọ̀. Ah, ẹ. olùwàdàràsùnmi mm. you are mine forever. David or not David, he can find his wife elsewhere. Maybe say okay. say say say That's my. Of, of course, that was what I told him. Ọ̀gbẹ́ni, mm this one is taken. I'm telling ah, you. True, true, true. Sorry, at some point, ìgbà reception. Eh, eh. Bẹ́ẹ̀ni, ah, to bá rí ojú Kevin you ìyá Kevin tó fi ń eh. wo títí, ó ń wo títí báyìí, ó ń wo tààmú tààmú, ó ń wo títí. Ah, nígbà tá a rẹ̀ ò gbé mọ́ ló wá bá mi. Ó wò pé à TJ Jọ́nà ò nǹkan tí mo sọ fún mo kàn sọ pé ṣé o fẹ́ fẹ́ títí lóòótọ́ mo pe tó bá ti ń jẹ wedding gangan eh, orí ọ̀rẹ́ máa wú ọmọ eh, fẹ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ àti jọjọ àìtó ń play kò mọ́ kó fẹ́ ṣe wedding I'm telling you see ọmọ àwọn sọ ọmọ pé ọ̀gbẹ́ni you better grab your coffee and grab it fast and I think he actually did that yeah yeah he made a move <laughs> he made a move. so wọn máa rántí wedding mi o wedding mi ló unite. wọn wọn wọn bí wọn rí wedding dey talk of the town ni but babe you owe me o. Ah, kí ni mo ah, you owe me big time. Eh, kí for a job very well done. Kill your ṣe ah see, in that kù díẹ̀ tí mo ti on the ti fẹ́ couple kan wá jó mhm. ah, mo kọ́ pé yé kò sí nǹkan tó lè fi ṣe tó bá fi bẹ̀m̀bẹ̀ bẹ̀ dára sí mi á fi kọ̀ǹkọ̀ kọ́ ó máa fẹ́ jó ṣàkúṣàkúṣà ni. Ah! yes na. o ìlú ọmọ ìlú ṣẹlẹ ìjọ dada. wo o kì tó ní jẹgẹ tó yé ṣe náà. ṣé ìwà ló kọ́ ló ṣe ní ló ṣe ní mò ń hó ẹ̀. no nítorí ẹ̀kọ́ ni o ṣe. Oh. Give up for the man wey <laughs> sabi asi. Pray dey ṣiṣẹ́. Kó wá máa wò kàn, mm. sórí gbogbo ìgbà tí ìwọ ń jó tó ṣàkóso mọ́kàn, orí gbogbo ẹ̀ ń hẹ̀ eh, eh, mi ì lè wò gbogbo ẹ̀ náà fún mi lè wò ẹ́ tó bá máa ń wò bọ̀ dáadáa tí máàtì bá ń dùn kódà kó jẹ́ El Clasico Our ah. security guys tó máa ń wà bẹ́ẹ̀ ọ̀hún oh, wò bọ̀ ọ̀hún máa kẹ̀yìn tán báyìí oh. yes that was what I did I was just looking at the entrance pé hey kí grandpa má ti wọ̀ ni kọ́ má ti wọ̀ ni kọ́ God so good bẹ́ẹ̀ ṣe jó tán báyìí tẹ́lọ́jọ́ kó báyìí pé grandpa, yẹn wọlé ni ẹ̀ you need to see the look on his face. <laughs> ó dùn wá mi. ó ń wá mi ó kàn án lábí ó wá wá mi ó wá wá mi mo gbé bọ́dì mi mo ṣe kí ni mo já pa. ṣọlẹ tó gbé pẹ̀lú ẹ. <laughs> i'm telling you ah ọmọ. ṣòṣò eh. grandpa yẹn fún mm. o lè imagine kí grandpa máa sọ fún mi pé ẹ ọmọ yorùbá tó wá láti iléere tó mm. jẹ́ pọ́n tọ́ dáadáa wípé mm. kò ní máa jó àwọn ijó ṣàkúṣàkú yẹn wípé oníjó ìyàwó tán máa ń jó èmi máa máa kó mọ́lẹ̀ imagine that kind of ideology. kúkú kí mi. as in kúkú kí mi pátápátá ni. Eh? wọ́n wò pé so grandpa fẹ́ kémi enjoy eh. ijó mi as in èmi tó yẹ pé torí ṣàkúṣàkú ni mo sáré ṣe wedding eh, tí mo ń wò pé ṣàkúṣàkú ò gbọ́dọ̀ lọ out of fashion ah, ah, kémi má wàá jó ṣàkúṣàkú tí mo wá ṣe wedding. ó sùn mí o wàá ṣeré jàre ìfà tó gba yìí gan ó gba yìí èmi kò ń feel àti mò ń feel ẹ̀ mò ń feel ẹ̀ ó dùn bàjẹ́ àwọn kan ń wò lójú báyìí èmi ló ń wò ó pé ẹ̀yin ẹ̀ ọ̀wọ́n tó bẹ́ẹ̀ kọ́ tó tún rí wedding tó máa lé mu ah, wọ́n lè náwó owó kọ́ ni gbogbo nǹkan wọ́n lè náwó bọ́ àwọn ah, orí ẹ̀ ti pé ju àwọn ojú tó ojú mi yẹn ó ti make sense ó wá dùn mí gbogbo bá ṣe ń jó yẹn mo ń try láti sunwọ̀n ẹ kékeré àti ẹ̀tẹ̀ ìjọ ṣó àwọn steppings kan ó yẹ náà láti choreograph. ẹ ẹ wọn kọ ibi tó wà yẹn eh, eh, that reminds me wa kí ló ń ṣe bestie ẹ ọ̀rọ̀ ọjọ́ ta sọ́ọ̀sì ló mú mi rà ah, ó dẹ̀ ń gbé súnmọ́ mi tó bá fẹ́ báyàn jò owó ní báyàn ó dẹ̀ ó dẹ̀ ń gbé súnmọ́ mi ee ọ̀nkù tí jẹ ọ̀nkù mo gbọ́ òde ní ẹni òde ní ṣé mo ṣe máa gbé mi mm, mm, mm. ò kò mọ́ kò láìkè èèyàn tó sọ̀rọ̀ àní ẹni tó kún ní eh, kíní tó kún ní. Ah. kó tẹ̀ kó mọ dùn kó má kú jù kó eh, má ṣe kíní jù. o ti ẹ̀ lè láìkẹ́ o ti ẹ̀ lè wíwọ́ ṣé wọ́n ráyè ètò obìnrin kan. báwo nǹkan eh, nǹkan tí the other lady yìí this your beautiful friend tó ṣe dùn mí o àwọn tí wọ́n á gbé súnmọ́ èmi ṣe ń ṣe kíni o ó wá fèmí àfèmí láti tó fẹ́ máa jà sí èmi ò ń pẹ́ tí n bá ti gbé súnmọ́bìnrin tó bá ti ń ṣe bí kíní máa close chapter ẹ̀. ìwọ gan ṣó wà ókè ah, ah, wáyé tó ṣe jẹ́ pé o máa lọ máa wojú èèyàn kan ní wedding mi kí ló fẹ́ fi ṣe for what now kí ló need èmi tó yẹ pé ó yẹ wọn uh-uh. fuck up ó dùn mí ó dùn mí gan because mo ti wò pé ah mm. ó máa kí fídíò oh, yẹn máa tẹ̀ gan àwọn sessions yẹn tá a bá jọ ó yẹ ẹ̀ náà. ó tọ́ ni ó wù mí kí mi náà ṣe bẹ́ẹ̀ ó wù mí kan sí láwọn ṣe plan ó yẹ ká jọ ah, sorry sorry baby are you okay. Eh, ó yẹ ká jọ jó pọ̀ eh, but but ó mọ̀ kó tó ṣẹlẹ̀ mi ìdè wá báyìí ó ní mi nǹkan ló fẹ́ ṣe fọ́rífọ́rí fún ẹ̀sẹ̀. Eh! ó lọ já àmọ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ó kò sáré wò rárá wíì wá bá mi nìyẹn ẹ eh, brother brother i need you to do this to do this just for kìíní kankan ni kò sí eh! kankan no straight satisfaction ó wá fún mi lówó tó. ṣé o wá ṣọ́fún ẹ lówó ṣá. a ó fún mi lówó. o jẹ́ ìròyìn owó dà owó dà owó dà owó tó fún ẹ dà. o transfer fún mi ni ṣé mo lè dáná lẹ́kẹ̀ẹ́ láìjọ mo láìkẹ̀ mo láìkẹ̀ mo láìkẹ̀ mo ní olówó àmì. doctor's report yẹn eh? doctor has specified pé can apply pressure to the waistline rẹ àti ibi tá ìwọ̀n in between pé stiff. àti masaroma. She ṣe bí tí be abẹ́ ọkọ mi stiff iṣẹ́ ẹ̀sẹ̀ mi ní láti jẹ́ kó flexible kò she n ṣe iṣẹ́ tiẹ̀ ìwọ náà ó wá ṣe ash ash on yata àbí. ah my god oh my dear Kilo ló dé tààrẹ ń gbóná Kilo báyìí kí ló dé tààrẹ ah she be o mọ̀ pé mọ́sùpù tó mú mi òun gba ẹni tó wá bá mi ṣe nǹkan tó ń ṣe yìí náà ó dẹ̀ wá mẹ́gbàá tí dókítà sọ fún mi wípé tí mi ò bá ṣe nǹkan ó possible kí n má lè fi ẹsẹ̀ rìn dáadáa mọ́. so it has to be in the bedroom ṣé kò sí ibo mi tẹ̀sí lè ṣe màsáàjì yín ni. ah my god bó o mọ̀ wípé mi ò sì lè rìn jáde síta náà rẹ̀ dín náà. ok so nítorí pé dókítà ní pé kẹ́ máa ṣe massage òun lè ṣe wá ń ṣe massage alábẹ́ ṣòkòtò àbí. Ah. tó bá yẹ pé irú massage yẹn lẹ fẹ́ máa ṣe má wọrí màmá bẹ́ẹ̀ ṣe àǹtí onímọ̀ Thank you very much. Ma ma. I don't care whatever it is. Your services are no longer needed here. Ẹ lè wá máa hmm, sir, please send the last check to the office. Okay, I'm, I'm, I'm sorry. Ó tún sọ Ìgbò. Ó tún sọ Ìgbò. Ó ṣẹ́jú ẹ̀. Ṣé bí ó rò òkè bí òkè olúmọ̀ ń sìn inú ẹ̀ ń dùn? Come on baby, stop. Ṣé jẹ́ Push push ash push ash yẹn ló máa rí sí. Ó jẹ́ ọṣẹ ọṣẹ Go Ọṣẹ padà kó wá nǹkan Let's understand now why you like this. Ṣé tó ń jẹ́ náà jẹ́ kí gbọ́rọ̀? Ẹ ò lè rìn dáadáa mọ́. Ìyá ló máa jẹ́ kó rìn dáadáa ìyẹn lògùn mm. àbójá bíi clutches. yay one first free kick agbọ́n mi jọ ah, ó dẹ̀ ti tó mo ti jẹ́ pa ìwọ lè jẹ nítan o lè jẹ nítan <laughs> má wọrí lọ́ọ̀kẹ́ ló ṣàn tébù ṣì máa tọ̀nà rà. ọ̀dọ̀ mi náà ló máa tán sí. wá yí síbẹ̀ let's face another bet. ó yá nù. Ronaldo score hat-trick two two k jẹ́ ká ibo ló ti fẹ̀rẹ̀ la liga lórí kan plane Syria lele kò sọ jẹ́ ká gbé sí kò sọ ọ̀ya gbówó ẹ̀lẹ̀ gbówó ẹ̀lẹ̀ jẹ́ kó gàn jẹ́ kó gàn ó kíp ó ah, two hundred ẹ náà ó kíp two hundred ó eh, kíp two hundred eh, eh, ẹ dẹ́kẹ́ mi sì kò dáa ní ẹ sì kò dáa ní irọ́ irọ́ ah, ah, ọgbẹ́ mo ti kọ́ bàbá mi ò fẹ́ náà wíṣọ báyìí mo ti jẹ́ ẹ̀ ẹ̀ kúlẹ̀ o bíbí bí mo baby how you doing i'm fine hi how's your day. Owó yẹ, owó ọdọ can see you guys are having a good time, right? Yeah, sure. uh, ah, I was so tired, fine, fine. yeah, I need to get a shower. Shower, yeah, yeah. Okay, I think you need it. All right. All right, I'll join you soon. Ó oh, yá, go baba go mi jo. Ah, ah, ṣé owó tẹ tẹ mo dání tó bá tó bá wù mí á kó fún ẹ náà. Kó kówó sílẹ̀ oh, jàre. Ìwọ ló mọ̀. torí máàtì ilé tó fẹ́ bẹ̀rẹ̀ yìí sí Napoli ni màá gbé o mi ò ah, gbé Cagliari. ẹ eh, ẹ̀kan tó bá wọ ẹ̀ kò gbé ẹ eh. eh, èmi máa gbé first corner mo dẹ̀ lè gbé first throwing. ẹ ẹ ẹ èwo la fẹ́ gbé gọ̀gọ̀ ṣé first corner ní ká talé lórí ìsìn àbí first throwing. mi ti ẹ̀ mọ̀ ìwọ mú anyone mo mọ̀ pé mi náà máa win. my baby. baby. I'm hungry. <sighs> Kill my máa jẹ? Kí ló máa You know the doctor told me make kí n má máa jẹ heavy food tó bá dalẹ̀. Eh. So I'll prefer fruits. Can you get me fruits? Fruits, fruits. Okay, fruits wa. I will just get it ready. I'll meet I want you. it now. I'll, I'll give it to you now. I'll give it to you. I'll give it to you now. Ah, I'll go, go, just go and sit on the dining. Mon ń kò lẹ̀ náà kò lẹ̀ ọ̀n ọ̀n o ti ṣe pàtàkì. o kò sí kọ́tọ́ ti ṣe kò sí kọ́tọ́ kò lẹ̀. sori gba tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan Napoli rí first throwing. ní kíni nǹkan tí màá check online yìí sí bá gbọ́ mi jọ̀ọ́ kíni. Trying to make an use of himself by uh, the near post. suddenly becomes the hero of the community shield. Game time, boy. Oh, so interesting. But if I do hold your babe is an undisputed champion. Champion for that. You scared me. ariwo yín ló jí ẹ má bínú a máa reduce volume. my dear you see no i'm not talking about the tv volume here your noise woke me up oh, and bó ṣe jí mi yẹn we have neighbors around you should understand that. okay okay we'll bring it down we'll bring it down. Yeah, please do. we'll bring it down. má pariwo mọ́ mo tẹ̀ sí lálẹ́. What did you stop, stop, stop. Oh, God, no, no, I'm not sure. So, no, no, like it. Oh, I'm a play. I'm a play. Oh, oh, you my Oh, eh, Play. What's up, man? Okay. You all right? Okay. Yeah. Well, night. Very well. Did you sleep well? Well, oh, back on, back on, Sha. Ẹ kí ló mú wá My special package ni ó ń bọ̀ lọ́nà. òtúwálé ni òtúmù kankan wá bí mi ní fún ẹ lóúnjẹ jẹ. àwọn ah, ò ah, ní fún mi lóúnjẹ jẹ <laughs> báwo iṣẹ́ ti jẹun. mi ti jẹun mi ti jẹun kí ló wà lé. o lè lọ wo kitchen fire. ẹ ẹ kì í máa good morning. ah good morning. mọ̀nyẹ́lọ. Ah. mọ̀nyẹ́. how you doing. fine ẹ̀yin kọ́. hi darling. how are you doing? i'm good. how are you. yeah, i'm good. o ti yá bi. oh yes but sweetheart o sọ fún mi pé ibi ni in-law mi máa sùn sí náà. Ah, no sunbike uh, no, no, no. mo lọ lé o yẹ ṣe dé sí i ni yeah mi fẹ́ fi tèmi disturb yín that's why tí mo ṣe sùn síbà ẹ̀wọ̀n kọ́ ẹ̀ṣẹ̀ bá rì ni. oh <laughs> <laughs> thank you for that baby it's time to go to office o mm, mo ní one or two things láti ṣe. yeah okay. i'll see you later all right. Uh, mm. Have a good time at work. All right. All right. Bye. kí lọ wo kitchen àwọn. ẹ lọ wo tó bá rí nǹkan tó fẹ́ jẹ tó bá rí tó bá ti mọ nǹkan tó fẹ́ jẹ jẹ́ kẹ́ mi. kò sí wọ́n bá mi kọ̀nẹ́ẹ̀tì kí ni dvd player. ṣé ká kúkú ṣe ẹ̀ náà. náà lọ wo oúnjẹ jọ wọ́n tó ẹgbẹ́ tó bá ti jẹun báyà o ti jẹ́ ìtẹ̀mú onírìnà dáadáa. ẹ̀dẹ̀ lẹ́ ń bọ̀ lánàá mo retí retí retí mi rí mo tún pa goyin náà kò lọ ṣé kò sí nǹkan. ó tẹra díẹ̀ ní ojàre ara fẹ́ tẹ̀mí díẹ̀ ní. ìyá báwo wà lára yín báyìí. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. pẹ̀lẹ́. first of all bá mi pé túnjí kó fún mi lómi nínú ilé. túnjí. mo fẹ́ mu. túnjí lẹ pilẹ̀ lálẹ́ gàrà túnjí ó mà sí nílé. ibo ni túnjí lọ. ó ti lọ lé dára sínú àbúrò. ilé ọkọ àbúrò ẹ̀. ní àárọ̀ kùtùkùtù láì ṣe pé ránṣẹ́ lọ́bẹ̀ ṣé túnjí ò tí ì tó mọ̀ pé àbúrò òun ti lọ́kọ kó fòun àtọkọ ẹ̀ lọ́rùn sílẹ̀ eré tóun àtàbúrò ẹ̀ ń bára wọn ṣe láti kékeré rí ọmọdé kóun náà wáyàwó because mo rántí last week tí mo wá bí náà ẹni ilé ọkọ àbúrò ẹ̀ ló gbà lọ tí mo dẹ̀ fi kúrò ń bí túnjí òde bá mi ń bí why. ẹ wò dáàdi ẹ má yẹ kó jọ yín lójú òru ni túnjẹ wọlé dé lánàá láti ilé àwọn dára sí mi ó tún ti jí jáde láàárọ̀ ibẹ̀ ló tún dorí kọ mo ti sọ sọ sọ ó ti sú mi. no no no má sọ yìí pé o ti sọ o ti sú ẹ o ah, ìṣó atẹnumọ́rọ̀ kì í jóná o ìwọ ni ìyá wọn ó dẹ̀ gbọ́dọ̀ máa tẹnumọ́ nígbà tí àbúrò ẹ̀ ò tí ì lọ́kọ àgbẹ̀ pé wọ́n máa ń jọ ń wà nílé twenty four hours wọ́n jọ máa ń ṣeré òwúrò ẹ̀ àtọ́kọ ẹ̀ náà ni eré nísìn a jẹ́ pé tí ìwọ ìyá wọn tó bá lè bá wọn sọ máa bá Túnjí sòdodo ọ̀rọ̀ kì í ṣe gbogbo ìgbà ló gbọ́dọ̀ máa lọ sí ilé àbúrò ẹ̀ àtọ́kọ ẹ̀ láti máa lọ disturb wọn màá bá sọ ọ fún mi lómi ń tiẹ̀. this is it sir Oga. fáwọn tẹni kí n mú wá ni. thank you uh, uh. ṣé agm wà around. Ben, sir. yeah So people, kó yọjú sí okay cup for me, sir? Yes, please have your seat. You see, um, there is a present issue going on in my family, which I want to share with you. Okay. Because you're a matured woman who is married. Actually, money perspective to meeting of a man, ń situation. But uh, based on your experience in marriage òun ni mo fẹ́ share matter pẹ̀lú ẹ ẹ̀gbọ́n ìyàwó mi ilé mi ló máa ń wà láti àárọ̀ títí dalẹ́ òun àti ìyàwó mi ṣe lọ́ máa ṣeré pábà ìbí ọmọdé tó máa máa pariwo títí dòru sometimes ariwo wọn ló máa ń jí mi tí màá dìde pé ah don't you think you are disturbing people we have neighbors around ìyàwó mi ò ní time tèmi rárá kò ń fún mi látẹ̀ńṣọ̀n at all. ẹ má bínú sá o ṣé kìí ṣe pé wọ́n ń jojú mẹ́rùn. sorry ẹni tí mo dúró láti sọ ni pé ṣé kìí ṣe pé wọ́n ń ṣe àṣìṣe má ṣe. i'm sorry o ṣé kìí ṣe pé wọ́n ń commit incest. Uh, yeah, I don't know ah. kò rí bẹ́yẹn yes because tí kì í bá ṣe pé mo bá ìyàwó as a virgin ni n bá sọ pé possible as we speak now my wife she is still a virgin Hmm. yes You see that tí n bá try láti first súnmọ́ gẹ́gẹ́ bí ọkọ bí ká lájọṣepọ̀ ṣe ló máa máa pariwo ó ń this marriage is too young ó yẹ kí n enjoy marriage by. ìyẹn ó rí bákan ní ẹ má bínú sá o ó kàn ó yà mí lẹ́nu ni ó surprise me ṣé irú obìnrin bẹ́ẹ̀ yẹn ṣì wà láyé ìyẹn túmọ̀ sí pé ìyàwó she is still a very good lady very good lady tí o kò mọ̀ bò lórí ọ̀rọ̀ tẹ́ sọ ní tèmi kàn rí ni we ọ̀rọ̀ lànà bí àwọn Yorùbá ṣe máa ń sọ obìnrin dẹ̀ ló nílé ah, bọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ yìí ó wà tẹ̀kíníkà o ọgbọ́n dẹ̀ lẹ́ nídìí láti fi yanjú ẹ̀ though your marriage is still very young bó tó bá jẹ́ pé nǹkan tó ń múnú ìyàwó yín dùn nìyẹn mi ò bá ní ká ṣe filẹ̀ it's still good eh, because any decision tẹ́ bá fẹ́ take lórí ọ̀rọ̀ ẹ máa ń láti wà very very careful kí ìyàwó yín má bàa bínú nítorí tí obìnrin bá bínú irú ilé bẹ́ẹ̀ kì í tòrò nǹkan ò ní lọ déédéé mọ́ advice tèmi kàn lè gbà yín ni wípé bóyá kẹ́ ẹ mójútó ọ̀rọ̀ ọmọ bíbí tí nǹkan ìyàwó yín bá ti bímọ ń sìn ìyẹn máa fún ní side attraction kò ní ráyè ti ẹ̀gbọ́n ẹ̀ mọ̀, ọ̀rọ̀ ọmọ yẹn ló máa gbájúmọ́ ibi tó dẹ̀ ti ń gbájúmọ́ ọ̀rọ̀ ọmọ tó ti ń tọ́mọ ṣé rí ìfẹ́ ọmọ yẹn á fà dọ́dọ̀ bàbá náà kò sí bí ẹ̀yin méjèèjì ò ṣe níwà papọ̀. no agm ẹ̀ ń sọ̀rọ̀ oyún sí but the point is ẹni tẹ́ ẹ sọ pé kó lóyún tí ò gbà kí n lájọṣepọ̀ pẹ̀lú òun báwo ló ṣe fẹ́ lóyún. ìyẹn lèmi ṣe sọ fún yín pé ọgbọ́n lẹ nídìí ọgbọ́n lè má fi ṣe ẹ ní láti pè jókòó kẹ́ ẹ sọ fún pé àsìkò ti tó tẹ́ fẹ́ bímọ tẹ́ bá ti sọ fún pé fẹ́ bímọ ó di dandan obìnrin lòun náà máa fẹ́ lọ́mọ láyé ẹ̀ gbogbo obìnrin dẹ̀ ló mọ̀ pé kò sọ́gbọ́n táwọn fẹ́ fi lọ́mọ láyé láì jẹ́ pé àwọn bá gbára dúró so ó di dandan kó gbára dúró torí òun náà fẹ́ dọ́ lọ́mọ láyé. ọ̀gá ọmọ bíbí ṣe pàtàkì nínú ìdílé o and that should be your priority for now. ṣe rí wọn níbi egungun máa ń fẹ́ nílẹ̀ fẹ́ ẹnìkan kì í jorí ìmọ̀dò tá bá tún wá jorí ìmọ̀dò àwùjọ kóńdó la gbọ́dọ̀ lọ tó bá tún wá fẹ́ dàbí ọgbọ́n ẹ tún lè dé àjọkùn mọ̀ ìmọ̀ ara ẹni lèèyàn mọ̀ sí. grandpa ẹ ránṣẹ́ pè wá látẹ̀kùn ẹ sọ anything òwe tí kò yé wa lẹ́kọ̀ọ́ pa látẹ̀kùn ẹ wo ẹ tètè sọ nǹkan tẹ bá fẹ́ sọ àwa tètè ń lọ o because ọwọ́ mi ni kí ilé wa mi dẹ̀ ní fẹ́ kọ́kọ́ mi délé kókó wa máa dúró dè mí. ẹ̀yin ò ní pẹ́ máa lọ ẹ̀yin mélòó. Ah, èmi àti. shut up ẹ̀yin mélòó lọkọ ẹ fẹ́ sílé tó wá ní afẹ́ tètè máa lọ. túnjí lókè sori tán bá ń pèèyàn ní onífúnra dáradára ṣé kò yẹ kóun náà pa fún ẹ mọ́. tẹ́tí kò gbọ́ mi for the first and the last time fi àbúrò ẹ lọ́rùn sílẹ̀ nílé ọkọ jẹ́ kí àbúrò ẹ ráyè gbélé ọkọ ẹ fún òun àtọkọ ẹ láyè kí wọ́n fúnra wọn ní time kí wọ́n lè bára wọn ṣe oríṣiríṣi ó ti ń disturb àbúrò ẹ jù tó jẹ́ pé ilé àbúrò ẹ ló má gbà lọ ilé àbúrò ẹ all the time kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ náà lálẹ́ ń ṣe pé kì í ṣe pé bóyá àbúrò ẹ lóyún ó wá bímọ tán o wọn wá ní o fẹ́ lọ́wọ́ mọ́ and of course kájẹ́ ẹ̀ wá gbà pé àbúrò ẹ tiẹ̀ wá bímọ responsibility tìyẹ kọ́ ìyá ló máa lọ bá ọmọ tọ́jú ọmọ ẹ̀ nílé ọkọ kì í ṣèwọ ọkùnrin kì í ṣẹ̀gbọ́n kì í ṣàbúrò kí wàá ní tiẹ̀ kí ló dé tí wàhálà ẹ̀ pọ̀ báyìí tó fàbúrò àtọkọ ẹ̀ lọ́rùn sílẹ̀ ẹ̀yin ṣe rí grandpa ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ìròyìn ẹ̀ sá. báwo ló ṣe rí. àtìgbà tí mọ́mì ti bá mi sọ̀rọ̀ ti bá mi sọ̀rọ̀ mo ti reduce mi ṣe ń lọ ilé wọn tẹ́lẹ̀ náà àbí ṣe mo parọ́ ni hmm. ọ̀sẹ̀ ta wà ń sìn bíi ẹ̀mẹ́ta péré ni mo ṣe délé yín láàrin ọ̀sẹ̀ yìí náà yeah mi kì í unlike before tó yẹ pé <laughs> ẹ má worry sir kó tẹ ẹ wò òun ló tún pè mí ní ọjọ́ tuesday pé ah, ah, bọ̀bọ̀ mi rè lọ́jọ́ monday torí mi débẹ̀ lọ́jọ́ monday. ó jẹ̀bi o ò bá lọ òun ò ṣe ní má pè ẹ́ o ò mọ̀ pé ọwọ́ tó dilẹ̀ ní rorẹ́ ń sọ ni nígbà tí o ò níṣẹ́ wọ́n ti rí ẹni rí ẹni tí ó responsible làbúrò ẹ̀ ṣe ń pè ẹ́ kó máa bóun ṣeré látàárọ̀ dálẹ́ nílé ọkọ ṣé tẹ́dì nìwọ ni tó ń gbé ṣeré or what àbí kí ló sọ̀rọ̀ ẹ̀ dà àbúrò ẹ̀ ń pè ẹ̀ ẹ̀mẹ́ta mo débẹ̀ ẹ̀mẹ́tì mo débẹ̀ ò ń sọ̀rọ̀ ẹnu ẹ̀dẹ̀ rùn. ṣáwa lè máa lọ. ó dáhùn sà. ó dáàbò sà. alágẹ̀mọ kúkú ti bímọ ẹ̀nà àìmọ́ jókòó sọ́wọ́ àgẹ̀mọ. Hmm. ìnà ọ̀bọ̀rọ̀ yẹn ti rí nìyẹn ó pè mí ní lọ́dọ̀ wa ń bẹ̀ pé kí wá ṣe politics ní politics èmi ò ní time fún yẹn sìn. really yeah. but why bọ́rẹ̀ mi kan náà ti sọ pé nídìílé àwọn dáàdò òun ló yẹ kó jọba but dáàdò òun ti ṣaláìsí ó dẹ̀ ní first son wọn ní kó òun wá jọba ó ò lè jọba i was like why ìtẹ́ ẹ̀ tún sọ ọ́n sìn pé politics tán dìde yan ìtara aráàlú dídí ni kẹwa. Eh, you you don't get it you don't get it ṣorí politics tó ń win yẹn o ní láti learn ẹ̀ ni mo lọ́rẹ̀ẹ́ tó wà mẹ́ èèyàn kan nǹkan tọkọ máa ní come and do it tí wọn náà máa fi kó fẹ́ ṣe you know so bí ọ̀rọ̀ politics rí nìyẹn. okay eh, okay but um, ṣé um, gbogbo politicians náà ló wá study political science ni. Eh? Oh, brother ọlọ́run ò sí kókó owó jẹ. my dear. my dear. <laughs> where where is my own food? oúnjẹ mi náà. Ah, oúnjẹ náà ló wà wá jẹ yẹn náà. wáyé tó ń jẹ tèmi yàtọ̀. Ah, ah, bèbè ṣó ti gbàgbé ni pé dókítà sọ pé kó máa watch weight ẹ that you shouldn't be eating something heavy So ẹ ni mo prepare something light for it. no sweetheart nǹkan tí doctor sọ ni pé tó bá ti di late night kí n má jẹ nǹkan tó wà heavy moreover today is saturday mo máa ń láìkí kí n jẹ favourite meal mi nírú ọjọ́ ìní. it's not really about nǹkan tó fẹ́ o it's about your health weight thirteen pọ̀ jù nǹkan tó fit tẹ̀lélẹ̀ nǹkan tó dẹ̀ suit health ẹ̀ ni rẹ́yà jẹ́ o ní ìdá tí máa wọ oúnjẹ ti wà náà nǹkan tó suit oníkálukú ni mo serve jẹ́ wàá enjoy ẹ̀. Bobo, mm. bọ̀bọ̀ alfa mm. ṣọlá ìgbọ̀njẹ. Mm. understatement ni láìpẹ́ sọ lọ́ọ̀bẹ̀. oúnjẹ kan jẹ tó wà kọlọ́kùn. Ìlọrin ń sìnkójú yìí máa ṣáná warawara kẹlẹ̀ fojú kúrò bẹ́ẹ̀. kí ló ń ṣe ìbọn ìsìn ìlú. ọmọ sí o. I love your shape your complexion you pretty. kí lorúkọ ẹ. ẹwà tó ní fẹ́. ẹwà yìí ẹ. kí ni nǹkan tó ń bá mi fà ló because kò yé mi no kémi jẹ́ kó drug ọ̀rẹ́ mi. Ah! ẹwà. mẹ́fọ́n ah! làbá tó yọ̀ bẹ́ẹ̀ ṣó mi lórúkọ kúkú ni make me do the work. o ti set ah, at last. alaye sùn sẹ́yìn jọ wá sáré lọ sí downtown kó lọ bá mi ra ṣàwámà wa. Ah, downtown downtown jìn. mo mọ. akérèdé ẹ̀ ṣe bẹ́yẹn táyà mọ́tò tó ti jù ẹ̀ṣẹ̀ ní ká tún lọ ká tún lọ ṣe yẹn ká tó gbé dọ̀dọ̀ fọ̀gá kí fọ̀gá tó ṣe tán ká tó lọ sí sáàbò lọ ṣe ẹ̀wọ̀n one dollar fifteen lẹ́yìn àṣẹ̀ṣẹ̀ máa lọ downtown torí ṣàwámà ẹ̀yọ kan tó lè jìnnà ká tó padà délé. tí mo ti pinnu wípé ó di ìgbà tí bá tó ṣe ìgbéyàwó sí ọkùnrin kankan tó bá mi lájọṣepọ̀ ni wọ́n wá fipá bá mi lò pọ̀. I tell you mo sọ pé ẹ̀gbọ́n ń lo scope ní ọ́fíìsì kòkòrò wọn wá jáde kán lè gbọmọ yẹn wọlé ni láyé kò lè ṣẹlẹ̀. ìdí ọlọ́run wà tóbi ìdí ọlọ́run kò sí àkọsílẹ̀ àpagbàlagbà lè fẹ́ discuss now ẹ má i'm i'm not to take much of your time mọ́mi <sighs> ọ̀rọ̀ dára ni mo wá sọ ever since tèmi àti dára sí mi ti marry gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó mi ò rí ojú ìyàwó yes tí dára sí mi tó bá gbé oúnjẹ fún mi kò ní ever béèrè lọ́wọ́ mi pé my dear she was satisfied ṣóúnjẹ yẹn tẹ́ ẹ lọ́rùn àbó fẹ́ jẹ sí àbí kí ló tiẹ̀ fẹ́ jẹ ń gbà mí most times èmi mo máa tún pe dára sí mi ní ọ́fíìsì pé ah ìyàwó mi ṣé bó yẹ kó o pè mí pé kí ni mo fẹ́ jẹ tí n bá dé àṣẹ máa délé àṣẹ wà lóun fẹ́ lọ prepare oúnjẹ but tó bá ti gbóúnjẹ fún ẹ̀gbọ́n ẹ̀ ó máa máa kẹ níwájú máa máa kẹ lọ́tún lọ́sìn ẹ ẹ ṣé o ti wà ókè ṣé o ti ṣe léyìí ó wá ń jẹ́ kí n máa jowú ẹ̀gbọ́n ìyàwó mi nínú ilé mi tí kò dẹ̀ wáyé tí mo máa ju ẹ̀gbọ́n ìyàwó mi but because ìyàwó mi kò fi ojúlẹ̀ fún mi rárá. bí mo ṣe ń kúrò lẹ́sìn mo fòun àti ẹ̀gbọ́n ẹlẹ́sìn tí wọ́n jọ ń jà bí tv station ẹ̀gbọ́n lòun máa wo supersport dára sí mi lòun fẹ́ wo telemondo mo ń jáde kúrò nu sitting room gan dára sí mi ò notice pé ọkọ òun kúrò nu lé ṣe wá rí ètò tiẹ̀ ń pin mí lẹ́nu jù bẹ́ẹ̀ òun ni pé kí n fẹ́ súnmọ́ ìyàwó kó ní rárá o kì í ṣàkọ́dù lòun ni o kì í ṣe báyìí ni o oṣù kẹfà rèé tá a ti ṣe ìgbéyàwó ó yẹ ká máa retí ọmọ ni ṣéṣe wà nù pé mo báyàwó mi lé ni. kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. ọ̀rọ̀ ẹ tojú sú mi mọ́ mi. má bínú bàbá mi inú mi dùn fọ́rọ̀ tó wá sọ yìí o nítorí ọ̀rọ̀ tó wá sọ yìí gangan gangan gangan gangan ló jẹ́ káwa gan mọ̀ pé ayé ò tí ì dorí kodò báwa gan ṣe rò ipa ayé yìí ò tiẹ̀ tí ì polúkúrú muṣu rárá nítorí each time tá a bá sọ fún òun àtẹ̀gbọ́n ẹ̀ wọn ò ní gbọ́ wọn á ní pẹ́pẹ́ sí o ayé jẹ́ kíní kan jet age modern age làwọn wà yìí kò tiẹ̀ jẹ́ kó wá yé wa rárá àti pé wọ̀gbọ́n àgàtọ́rọ̀ gan kàn gan ó wá fẹjọ́ sùn so mo ti believe pé ó dùn mọ́ ẹnu ni ló ṣe fẹjọ́ sùn ṣùgbọ́n bíi tọ́rọ̀ ìwà dé báyìí o èmi ò ní lajú mi lẹ̀ báyìí kíta lùbọ́ kó wọ̀ ibi tọ́rọ̀ ìgbéde bó ṣe sọ yìí láti ìsìn lọ ni màá ti take action màá wá fi òǹtẹ̀lé fún wọn pé àṣà tán dá yìí o òun ṣàṣà jọ má bínú bàbá tèmi ni kò rò wọn lára o àwọn méjèèjì tèmi báyìí ni kò rò wọn lára. it's okay that's nítorí ẹ̀ náà mo ṣe wá bá mi. má bínú ṣé kí wọ́n ká wọlé ni kí wọ́n á ṣoúnjẹ fún ẹ. ṣé bẹ́ẹ̀ lọ sí church ni. má o jẹ́ ká wọlé. no ẹ jẹ́ kí n drop ẹ sí church kì máa because I have one or two. má bínú o má bínú sí mi. mo kàn fẹ́ kí àtúnṣe kó wà lórí ọ̀rọ̀. láti wákàtí ìlú àtúnṣe ti wà má bínú sí mi. I need my wife's concentration. wà á dẹ̀ ẹ jẹ́ kí n drop ẹ lónìí. o ṣe bàbá mi má bínú o. Ah, Finally, I have the woman of my dreams to myself forever and ever. Hello to the latest couple in town. Thank you very much. Well, sweetheart, oh, sọ fún mi pé in-law me máa sùn Ah, no Sunbike ah, no no no no mo lọ lé o <laughs> ẹ̀ṣẹ̀ dé sí ni. yeah mi fẹ́ fi tèmi disturb yín that's why tí mo ṣe sùn síbà. ẹ wọ́n fẹ́ ẹ̀ṣẹ̀ bá rìn ní. ṣe débí ṣé mi ò kàn lápá ṣé mi ò kàn lẹ́sẹ̀. calm down ṣé ẹ ti gbọ́ ẹ fara balẹ̀ kò sí nǹkan tó ṣe yín ẹ̀ẹ̀kan lápá ẹ̀ẹ̀dẹ̀kan lẹ́sẹ̀ ẹ kàn ní some little bruises ni then uh, collarbone yín dislocate but uh, no no no ìyẹn ṣe problem ṣé ẹ ti gbọ́ i will place you on drugs now and probably some therapy to be precise massage your body um, three weeks ẹ máa wà òkè and uh, I need a professional person to máa massage yín and she's gonna do a good job ṣe ti gbọ́ no worry. ẹ ṣe o ẹ jọ ìyàwó mi ń kọ́ where is my wife ṣó ti wá síbí. àti uh, rẹ anybody for now fóònù yín ẹ lọ́ọ̀kì ẹ̀ ń gbà tààrí so we couldn't contact anybody ṣe ti gbọ́. Ah, ẹ jọ please where is, where is my phone. Um, I need to call my wife. Is the phone? It's outside there. Okay, please get it for me. Ṣé ẹ̀fun ni àbẹ́ẹ̀dì? Ṣó fi ṣe yín ni? Irúwà òṣìwò gan nìyẹn gan-an. Ẹ irúwà pálápàlá ó gan nìyẹn. Tó bá yẹ pé ọkàn ló wà ní kọ̀rọ̀ tó ń ṣe yín. Màá bọ́ sí òun ṣe pé fúnra olúwa ẹ̀ ni. Yà á dára. Yà á dára. Mami. Grandma, mommy, there is nothing wrong with my sister and I. Bẹ́ẹ̀ni náà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n àtàbúrò náà wà tó yẹ pé ọmọ ìyá òòsà ni wọ́n tó ń nífẹ̀ẹ́ ara wọn. Ah, I love my sister, and we always like to, to, to be around each other all the time. And I don't think there is a crime there. Gbẹ́nu ẹ sọ̀hún, gbẹ́nu burúkú ẹ sọ̀hún. Ó mọ̀ pé ìfẹ́ irú ìfẹ́ tẹ́ ẹ níyẹn ìfẹ́kùfẹ́ ni. Ìfẹ́kùfẹ́ ara rẹ̀ kẹta ń wò yìí. Ẹ̀ṣẹ̀ ni ẹ máa gbọ́rọ̀ burúkú gbòòrò ẹnu. Ẹ má gbọ́kàn tí a pọ̀ dá fọ́ọ̀fù gbé wọn ọ̀dẹ àgbàyà yìí sọ. Tàbá wá wí tán wá ná làjú. Irú làjú wo nìyẹn màámi? Wo, jẹ́ kí n sọ kinní kan fún ẹ. And I'm warning you for the last time. Ìjọ́kíjọ́ àìmí ni jọ́kíjọ́ tó bá ti lọ sílé àwọn dára sí mi láì jẹ́ pé ó nídìí pàtàkì kan tèmi àti ẹ̀ mọ̀ sí i swear màá kó ẹ lọ́mọ ni màá ṣépè fún ẹ ni aláàlẹ́ ló ń pè lámòdì ọ̀má mi wèrè pọ́n bẹ́lẹ́ bẹ̀rẹ̀ lára táwọn pè èmi ò wá ní lajú mi lẹ̀ kí dàlùbọ̀ kọ̀ wọ̀ mi ò ní gbà má mi ní ìlú gbà ẹ wò ó onírìnà ọ̀làkọ̀ọ̀là gbàyà ọ̀jẹ̀ apọ̀ mi lé mi. Hey movie tip, hey movie kí n mẹ́sẹ̀ mi síta ni àti oúnjẹ polúwẹ̀ òkun ní pálí tó lè fi wáṣẹ́ mò ń wáṣẹ́ lọ ni dóò mo ti apply sí àwọn companies kankan online then mo rí àwọn kan náà lórí newspaper gbogbo bẹ́ẹ̀ ni máa délé ni ó tẹ̀lé àwọn kan tó ní ok èmi náà máa ṣe interview náà máa ṣe everything ibẹ̀ ni mo kọ́kọ́ máa dé náà. ọkọ mi òun wáṣẹ́ lọ ah, ọlọ́wọ́n bá mi tẹ̀lé lọ wàá bójú rere ọlọ́run àtẹ̀yànbá ìpàdé gbogbo nǹkan tó bá ń dáwọ́lé á yọrí sí rere ọkọ ọba àdàbọ̀ wà ní ṣáì lẹ́sẹ̀ o tó ti gbọ́ ọkọ mi má fojú mi sọnù o tí wọn lọ má pẹ́ ṣùgbọ́n kí ló wá fẹ́ jọ tó bá dé. ah favourite mi ara <laughs> ẹ ṣe gbọmọ mi o ṣe máa dà ó dàbọ̀ má pẹ́ o má pẹ́ o ah eh. ah. wáṣẹ́ lọ náà mo dúpẹ́ o. gbé bọ́ jẹ gbé bọ́ jẹ gbé sọ̀rọ̀ láti ẹ pa tẹpa sórí kúkú yá ìlọ ṣẹlẹ̀ ní ẹgbẹ́ ọ̀nà lè máa fún ẹ fẹ́ ó yá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó yàrá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ẹ yá wèrè mo lówó ẹ̀ ń sí lọ́wọ́. I'm yẹn ní aláìsí mo fẹ́ fún ilé ẹgbẹ́ tó lè dàgẹ́ lókun náà fọ́nà fún ìdàgẹ́ owó ojú kulẹ̀ fún orí fún wa fún ìpadà náà tó bá yẹn ní màlẹ́ bá òní ẹ̀fọ́ ẹgbẹ́ àjọ ẹgbẹ́ màlẹ́ bọ̀ ṣe bí ṣe oṣù láì fún wa fún ọ̀nà ní pọ́blẹ́mù ẹ̀ máa fún lọ fún mi lọ́wọ́ tó wà fún mi problem ọ̀dà fún ìsì dàrú yẹn tó fẹ́ mo ti mọ̀ lọ́sọ̀ tẹlifíṣọ̀n ti sọ̀mọ̀ bẹ́ẹ̀ jà ní. ṣé bá mi jà ní. ẹ lọ sọ ọjọ́ ìjọba láì fi sàmà lórí mi dàrú bí sí ìsìn náà ó ṣe máa lórí mi. ọ̀dà fún olóògùn ni èmi ò ní láì ẹ bẹ kú sí mo lọ ni.

tẹ̀lé ni. mo ń lọ sí nọmba five Adébọlá street sẹlẹ. kí ló ń ṣe ń bẹ̀. factory níbẹ̀. bẹ́ẹ̀ bá ti yí kọ́nà báwọn ibi tí ẹ kọ̀kọ́ kan factory níbẹ̀ ẹ ẹ lọ bá bẹ́ẹ̀ bá ti wá. junction yìí gangan tuntun tá a máa kọ́kọ́ kàn. bẹ́ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ hmm. tẹ́ bá kọ́ fi orí sọ. thank you. suku seka aya sumeka mo kóra dáradára rẹ lọ n ò lè fi ṣe sókọpra ọyá sàkùsàkù mo jó sàkùsàkù àlọ́fin ló mi ṣe é kí n lọ tọwọ́ bọ́ná tọwọ́ bọ́ná tọwọ́ bọ́ná àlọ́fin ló mi ṣe kí n lọ tẹsẹ̀ bọ́ná ó ò fàyàfàyà kó máa jó gbogbo wọn gbogbo ọ̀tá fàyàfàyà ó bá ṣe ṣègbè kó bá jó arábìnrin tó wà nínú. young lady ẹ ní sùúrù o ibo ni mo ní mò ń lọ ibo ló júwe fún mi. Ah, fast three. Ah, mo ń lọ sí five Adébọ́lá street ibi tó júwe fún mi pé water tàná kọ̀ dálẹ̀ ń bẹ̀ tó ń ṣiṣẹ́. ṣé pé wọ́n fast three wá ṣe fast three ni. akíkí ló ń ṣe é náà be serious see ibi tí mò ń lọ mò ń wáṣẹ́ lọ síbẹ̀ ni báwo ni mo ṣe máa lọ wáṣẹ́ lọ sí pure water kí ló pé really. Uh, uh, kí ló ṣe yín tẹ̀lé sí sẹ́ńpì water fast three tí o mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ṣá kí n má fi degree mi ṣiṣẹ́ ní pure water factory no next time tó bá mọ bì kan i'm serious here mo ń ṣiṣẹ́ pẹ̀lú time ni tó bá mọ bì kan wàá sọ simple pé ok mi ì mọ bẹ́ẹ̀ ẹ bá ẹlòmíì sọ̀rọ̀ má dẹ̀ tẹ̀síwájú má mislead me now you don't do that to people why. ngbà ẹ dé bíbí ẹ dúró sí bíbí ẹlẹ́yìn lọ factory mo sì júwe factory sí fún fún Fun, fún yín. dákẹ́ mi ò sọ pé mò ń lọ factory mo sọ pé mò ń lọ five adébọlá sẹ̀lẹ̀. Ah, ah, ṣe ah, address address mo fi wọn ó wà níbí báyìí náà ibi tí mo ní mò ń lọ lélẹ̀ yìí a béèrè ọ̀nà ọ̀dẹ̀ ni kò kì í ṣìnà mo dídì béèrè lọ́wọ́ ẹ̀ o mislead me what's that next time ah mi ò mọ bẹ́ẹ̀ máa tẹ̀síwájú máa béèrè lọ́wọ́ ẹlòmíì. Hmm. Hmm. ẹni tó bá rí yín báyìí yóò rò bẹ́ẹ̀ ní làákàyè ni o wàláì ní tó fi yẹ kẹ́ ẹgbọ́n ńlẹ̀ fi pupa. Hmm. ṣé ẹ̀yin ò rí iná pé ibi tí wọ́n ní kẹ́ ẹ lọ sẹ́lẹ̀ ìjẹsà ni sẹ́lẹ̀ ìjẹde ní kòròdú ńlẹ̀ wáyìí ọ̀hìn nígbà tẹ ti dé tẹ ti dé mo ti mọ̀ pé ẹ ẹ ní eh, eh, kankan. wa màá nù màá gbá ẹnu ẹ what was that nígbà tó ok ìwọ wà ó mọ̀ pé sẹlẹ̀ ìjẹ̀dẹ̀ ni mo wà yìí kí ló dé tó direct mi lọ síbi tí mo lọ ọgọ tó tó tó mo wà nínú mọ́tò gbà tí mo wọ mọ́tò kọ̀ńdọ́tọ̀ ń pe sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ok sátidé sẹ̀lẹ̀ ó ní mo bọ́ọ̀lẹ̀ mo wá béèrè rọ̀ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ mọ̀ pé sẹ̀lẹ̀ ó ju ẹyọ kan lọ ṣé bóyá kó sọ fún mi pé ah ibi bàá kọ́ o títí jẹ̀sàlẹ̀ ń lọ o and all of that ó ṣe bẹ́ẹ̀ ó wá ó mislead me what's that. ẹ stupid wàhálà ẹ stupid gidi sẹ́ni ẹni tó bá ní tẹ́ ti kórun gbọ̀n àánú bíi twin bọ̀dọ̀ òbúkọ yóò ti mọ̀ pé kán ọpọlọ ẹ lé ní wàhálà ẹ. tọ́ba bí ẹ̀rì tọ́ba bí ẹ̀rì túbú mi sọ̀rọ̀ sí mi tí bá gba ẹnu ẹ̀ kó pè mí lọ́mọ àlè. ọ̀la ìbínú mo lè kọ́ ọ̀bọ̀ yín lórí sẹ́ẹ̀sì èrè. ok mo ti understand nísòro relax relax o ti gbọ́ ọmọ ọdún mélòó gan ni ẹ tọ́jà ti jẹ́ tán báyìí nǹkan tó máa sọ say no to drugs wọ́n bóyá rí ìdí ọ̀tá nítan tẹ́yẹ ṣebí ó yẹ kí n dúró bíbáyìí kí n bèrè ọ̀nà dáadáa but ẹnu ẹ tó ń rùn bí ọgbà alámùtú ni ò jẹ́ kí n dúró o wá sí shop ò ń gbálẹ̀ ò ń gbálẹ̀ o brush kó tó kú òun lé really ṣe tó yẹn lẹ ti wá ń rọ̀jò tọ́ sí mi lọ. lẹ́nu olóṣì sóhùn. ìyẹn rọ̀jò tọ́ sí ó yẹ wá mọ̀ lọ. ìtọ̀ tèmi tó bá kún ẹ bẹ́ẹ̀ fún mi ó bẹ̀rẹ̀ ìjọ. bẹ́ẹ̀ fùgbẹ́ ẹ kó ti dànù ni wọ́n bá ti rí ó sọ̀gàn pín bí àṣẹ̀ṣẹ̀ bí ológun ẹ ti dànù ẹ rí wọn ẹ ní làákàyè kankan ẹ rí bó ti rí ẹ bá rí wọn àánú yín ṣe ẹ kàn dànù ẹ dànù kẹ tó rí sẹ́ hmm, kéèyàn máa gbàdúrà kó tó wá sí kinní ni ṣé irú irú wèrè ló yẹ kéèyàn máa rí láàárọ̀ kùtùkùtù. ga ọ èmi. Um, gentleman. yes please. Um, mo ti notice pé ẹ ti pe orúkọ company bí ẹ̀ẹ̀mejì báyìí. Uh-huh. ṣé kò sí problem. God bless you my brother. you see èmi náà mo wà confused sort of because inú newspaper tí mò ń kà tí mo ti rí vacancy bẹ́ẹ̀ ó sọ pé company ni tó ní kìmí ni mo expect pé mò ń bọ̀ ìgbà tí wọ́n dé yàrá tí mo pé this is a lounge yẹ́ yeah? lounge ni na Britannia mo wá mi pé ok báwo ni mo ṣe máa wá ṣiṣẹ́ nírú bíbá yìí really lounge láti máa ṣiṣẹ́ ṣé company lélẹ́yìn ni company tí mo rò pé mo ń bọ̀ mo rò pé company tó ní kìmí ni. Um, I think, as a matter of fact, uh, gentlemen, yeah. so far it is registered, one staff, wọ́n dẹ̀ ń san owó oṣù fún wọn so i don't think you should have a problem with that. wọ́n ní staff wọ́n dẹ̀ ń san owó oṣù fún wọn kò yẹ kó máa san owó oṣù fáwọn staff wọn can you imagine. so torí pé bíbá jẹ́ registered company tọ́lẹ̀ ìsanwó fáwọn staff wọn ni kí èmi degree holder kí n máa ṣiṣẹ́ ní lounge ṣé mi ò kí n lọ lounge ni èmi náà ń lọ lounge náà mo ń relax mo ń ṣiṣẹ́ ah, ah, what do you think báwo ni mo ṣe máa máa ṣiṣẹ́ ní kíkí ló ń sọ náà. ẹ dúró náà broda ẹ ń sọ̀rọ̀ degree látẹ̀kùn ṣé first degree ni àbí degree àbí masters nítorí mi ò understand. ah sugar are you kidding me young lady. I mean, èèyàn wo ló máa wà ní right senses ẹ̀ tó máa wá fi master's degree ṣiṣẹ́ ní lounge. Come on, think about it. Lounge. Mo ní first degree petrochemical engineering ni mo ṣe. Mo wá bára mi níbẹ̀ pé mo wá apply fún iṣẹ́ ní lounge. Káwọn ọ̀rẹ́ mi wá ń bèrè sí, "Ee TJ, how far? Ibo lo ti ń ṣiṣẹ́ sí?" Kọ́ pé ẹ̀hẹ̀ mo ń ṣiṣẹ́ ní Britannia lounge. Really? Èmi fúnra mi gan mo ń gbà wọ̀nyàn lọ sí lounge and relax. Uh -uh. And ẹ̀rẹ̀ ń pariwo látàárọ̀ ẹ̀ jẹ́ kíyàn gbọ́ràn ẹ̀ jẹ́ kíyàn gbádùn ẹ̀jọ̀ ẹ̀ jẹ́ kí n wo Easter block in peace kí ló ṣẹlẹ̀. Ah, ìwọ máa wọrí irú èmi máa employ ìwọ ni very soon gba ah, nọ́mbà mi. ọmọ àkọ́dà fẹ́ ti yà wò. Shola Badmus. oh yes ma. Am. okay you may go in. oh thank you very much. Um, reject Chukwu. yes ma. go in. okay. Eh? Uh, uh, uh, excuse me. Ah, ẹni sọ̀rọ̀ o sorry o eh, mo kàn fẹ́ béèrè question kan ni ẹ jọ ṣé ẹ ń wojú ṣe ń bí báyìí ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan torí no hold on hold on please torí èmi ni mo pè yín mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni because tí kò bá ń ṣe pé ẹ ń wojú ṣe ni mo ti jókòó sí bí báyìí for the past four hours mo dẹ̀ mọ̀ nọ́mbà torúkọ mi wà lórí list nǹkan tó tẹ̀ wá ń dùn mí gbogbo àwọn tó bá mi bíbà ilẹ̀ tí ń pè one after the other and that is my problem with this country there is no sense of order at all àti kò bá ń ṣe bí situation ṣe rí ní country ni ṣó yẹ kí a degree holder máa wáṣẹ wá sínú company in the first place what is the strength of this company. Yeah, then àwọn òbí ló tún wá kọ̀sẹ̀ o, àwọn òbí ló máa ń ṣe ọmọ ọlọ́kàn. The best thing is after the first degree, can you apply for MSc degree, then apply for PhD degree and get it out of this country straight up. Are you feeling me, young lady? You're feeling my. Nini, kí ló ń ṣẹlẹ̀ mi, kí ló ń ṣẹlẹ̀ gbogbo? Kí ló dé? Mr. Man, kí ló ṣẹlẹ̀? Okay, madam, eh, calm down, ṣẹ́gbọ́. Okay, mo ti jókòó síbi by for the past four hours ìyẹn kọ́ ló dùn mí o bí kò bá ṣe pé ok gbogbo àwọn tó bá mi bíbá ẹni wọ́n ń pè one after the other i was like really are you kidding me ní tó tẹ wá bọ́ọ̀sì bọ́ọ̀bù mi gangan ni pé wọ́n wá pé tout wọ́n tout kó tó jókòó sí ibà tó lọ ó rí mi a perfect gentleman ó sọ pé ẹ ṣí rẹ abẹ wọ wèrè or whatever really. ẹni sùúrù sá department by department mo fi ń pè yín ẹjọ ah. máa tó pè yín ẹ má bínú ẹ má bínú ṣẹgbọ ẹjọ nítorí Ọlọ́run They will call you very soon. No, no, no, no, no, don't call me. You, no, no, no, no, no. Everyone ẹ wrong orúkọ mi release me, Cancel my name. Mo integrity. money integrity. money. ò lè máa jókòó síbà everybody go. Ẹ pride. I swallowed my pride. Mo, no! Don't tell me that. You don't do that. I repeat, ẹ make sure pé cancel orúkọ mi lórí release me. Really? You don't do that to people. You don't do that. Madam, Ejekalo, jẹ́ ká ṣé ibi nílé Mr. Babatope? Yeah. Okay. Then I'll be correct to say you're his wife. Oh, and you must be the masseuse. Yes, I am. You're welcome. Thank Let's you. go. Okay. mi ò rí mọ́tò ẹ̀yin náà tẹ dé ìbáyìí tẹ́tí ló almost thirty minutes ẹ ti wá ronú rẹ́yìn tó ti fẹ́ gbé yín ẹ ti wá fi wọ́n ṣakọ. ṣé mo lè tẹ̀lé yín já tẹ́lẹ̀ tó ń da yín dúró mọ̀ yín o. lẹ́ǹkan mo ní kẹ́ má bínú kẹ́ ní sùúrù fún ẹ̀ dẹ̀ wá bínú jáde lọ kúrò ní company kí ló dé. òṣì ni wọ́n ṣe ní company yẹn mẹ́n really can you imagine wọ́n ti jókòó sí reception yẹn for over four hours ọkàn pé gbogbo àwọn tó bá mi ń bẹ̀ wọ́n pè wọ́n wọlé ni mo wá wà ń bẹ̀ yẹn eh? I mean the level of corruption and disorderliness in these countries are appalling really that was just a case of corruption at the grassroots level can you imagine. kéde wàá máa wo èmi ni mo ní company yẹn o. Yeah, I own it. Showering on behalf of my staff for whatever inconvenience tí wọ́n jẹ́ kẹ́ tọ́kọ̀ sí ilé ní ẹjọ́ torí ọlọ́run ẹ má bínú èmi mo ṣe ìyẹn jọ. no no problem. ẹ jẹ́ ọ̀rọ̀ ẹ forget about that one ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ́ kan. you are a fine young man. I like the fact that you are bold and expressive. to qualities I, I admire in men. Thank you. Why would you want to work in that company when you can actually own it? no, me understand. I like you. Eh, mi ò mọ̀ bóyá ẹ̀rù ń bà mí ni àbí ojú ń tì mí àbí inú mi ń dùn. Brenda má má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí don't you feel uncomfortable with this your outfit nílé ẹni tó mọ̀ pé married money. ah sir um, I work strictly unofficial this is my uniform. oh. yes. Also, according to your doctor's report, Okay. You'll be doing this for three weeks so that your collarbone can get back to position. But I also suggest we ká or ọṣẹ kankan shemo, mọ́ torí um, body types won't differ. So just so we can play safe. In case the doctor means sọ for me, náà Ah, okay Only Ó ní láti for a month. <sighs> I don't know how I'm gonna do this. It's gonna be boring. I'm missing things out there. You'll be fine, sir. After your treatment, I'm sure you'll be fine. Yeah, um, but sir, um, ìbéèrè kan wà tí mo fẹ́ bi. Ṣé ìyàwó yín ò feel bákan bákan? Because a lot of times tí n attend or tí n treat married men and I'm in their bedroom, <laughs> àwọn ìyàwó wọn máa yọjú lójú window. Àwọn míì máa gùn nǹkan, wọn máa yọjú níbi um, corridor. Àwọn míì máa and some even react as much as talking to my face. So I just want to be sure if she's not one of those women. No, no, no, no. You're getting it wrong. Yeah, mi tó wo yẹn kò ráyè tèmi. Hmm. Yeah, she doesn't kò tí ẹ rí gbogbo nǹkan tí wọ́n sọ yẹn kò ríro rárá. Oh. So you're free to do whatever you're here for. Oh, in that case, let me get to work. office ló wà ń jó bẹ́ẹ̀ ni wà ní club. why you all behaving like animals ṣé wọ́n fi ṣe yín ni ah, ẹ dunu ẹ gbà mí mo tún sọ̀rọ̀ ìwọ bí lè ṣe kẹ́sẹ̀ sórí tébù no imagine ká ní pé client ló wọlé bí mo ṣe wọlé yẹn báwo lè ṣe fẹ́ explain nǹkan tẹ́ ń ṣe kí n má bínú ṣé nítorí pé ọ̀gá ò sí àràǹdì gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù yín èlòmíì inú yá pẹ́ dé ọ́fíìsì ẹ̀ eh, tún close before the closing time ọ̀gá tó ọ̀gá ọ̀tà owó aláàrú ti yàn á pé àbí. Ah, wọ́n ní àìsí ilé ológbò ilé ìdílé èkúté èṣù ló dàbí ẹni pé tiẹ̀ ti ń plan ẹ̀ ti ń gbàdúrà pé kí ọ̀gá l'accident oṣù kan péré ni o oṣù kan péré ni wọ́n fẹ́ fi wà ní tí wọ́n fi tọ́jú ara wọn ẹ wo nǹkan tẹ́ fẹ́ sọ ọ́fíìsì dà ṣé ẹ pé tí ò bá sí ní ọ́fíìsì èmi wà ń bíbà i'm in charge here gbogbo ìwàkiwà tẹ̀ ń wù ìgbà míì ìwọ náà wàá kó makeup wàá set sórí table as ibi ìbàyí jẹ́ ibi tá ti ràn beauty what is all this why. ẹdùnà mo fẹ́ bí inú ṣé certificate lẹ́yìn fi ríṣẹ́ sí bíbá àbójú wíńdò lẹ wọlé because ẹ ní manner at all you don't ṣé rí èsù tí mo kà sílẹ̀ yẹn gbogbo ẹnikẹ́ni nínú yín èyí tó bá ti wà guilty of any one of them ó máa face punishment ẹ̀ that one is guarantee and furthermore tí any one of you bá to ṣe any wrong doing at all termination of appointment ni. is it that you are ready to work and work or you are not ready to work you leave because gbogbo nonsense you, I can't be tolerating all this ṣé tó gàba wà ní ẹ lè má ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe iṣẹ́ ò ká yín lára ó dà yín pẹ̀lú ọmọ aṣọ refuse níta ìyẹn máa fẹ́ pè yín ní instance. ṣé mi ń bá wà bí o. Oh, Suda. Níbo lo wà Where were you? Um, kilo ló ń ṣẹlẹ̀ why te báyìí? Wá ìtẹ́ tilẹ̀kùn. Ẹ má bí wá. Um, èmi ni mo ti. I locked it subconsciously. Tí má ti wà níbẹ̀ yóò ti mọ́ mi So, ẹ má bí So, ah, okay. Yes, yes, yeah. um, no problem. Uh, darling. Yeah, baby wọ́n fẹ́ dọ́dọ̀ mọ́ mi mo ní láti sáré yọjú sí wọn. ọ̀rá oh. bá mi kí mọ́ mi sọ fún wọn pé màá yọjú sí wọn lọ́la. ọ̀rá máa jíṣẹ́ fún wọn. all right take care of yourself. Um, Miss Brenda. ẹ jọ̀wọ́ ẹ máa ní láti wá bá mi tí gate níta. oh okay ma. all right all right baby all right, care of yourself. Uh, yeah. you too. see you soon. yeah bye. messages here o oh, reply are you okay. yeah má bínú Dara Really, enjoy jọ́mẹ́ta I only ní àwọn nǹkan tó it's a long story though and um, the summary is twenty boys can never play for twenty years and torí gbogbo ìgbà will call it. We are not talking about 20 boys or some old school cliche here. We're talking about you and I. What's going on? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Yeah, that's what I was trying to explain here, and uh, What's up, dear? How are you, darling? I'm good. How are you? I'm fine. Oh my god, this is your sister. Yeah. She's so pretty. You guys look alike. Nice to meet you. So, this is it. Suji, so it's because of this thing you've been ignoring my calls and messages. looks like a broomstick. Dara, come on. I am disappointed in you. You didn't tell me you have a girlfriend. She's not my girlfriend. She's my sister. I am his girlfriend. Leave us alone. Get out of our lives. Oh, relax, Dara. Come on, oh, relax. This is not right. It's not... Ah! ah! What is not right? Tell me But it's not right! You're wicked! Stop it! No, tell me to stop it! You stop the rubbish you're doing with her! Dara sí mi! Túnjí! Dara sí mi tí lóyún tó ń ran tọ́mọ ẹ̀gbọ́n ẹ̀. Kí ni problem ẹ̀ gan-an? Ọ̀rọ̀ yìí ò ń me. fún wọn o. Kí ló dé àfiṣe ni? Kí ló dé gan-an? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ah! Túnjí, Sandra, ẹ̀yin ẹ̀ máa lọ síbi tẹ́ and ń lọ. Ẹ fèmí àti ẹ̀ sílẹ̀. Kí ni problem ẹ̀? èyí náà mọ̀ nípa rádaràdà tó ṣe yìí mọ́mí ẹ mọ orúkọ ẹ mọ́mí báwo ló ṣe báwo ni gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ gbogbo ẹ sọ o tó bá fẹ́ jókòó kó jókòó tó bá fẹ́ jókòó kó pẹ́ lọ́pọ̀ ẹ. báwo ló ṣe jẹ́ sí i báwo ló ṣe jẹ́ sí i. ẹ lọ ẹ lọ. ká ní kò ń ṣe pé mo bá ẹ ní virgin ni ṣé ni bá sọ pé bóyá àwa àti ẹ̀gbọ́n ẹ̀ bóyá ń commit incest I'm telling you the truth my dear give me your hand I want you to give me your love mo fẹ́ kí èmi àti ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní gbé ayé tuntun nínú ilé you are a married woman now. You can always call your brother on phone. Let's start a new family. You know I love you. I love you too. You are the best man in the world. Thank you for your understanding. Come on, come to me. Come on. Yeah, baby. We made it. Yeah, sure. Ah, ah, olúwa ló lọ pẹ́ o inú mi ṣẹ̀ṣẹ̀ wàá dùn báyìí ní fún ẹ lẹ wá ń ṣe bíi pé ẹ ṣẹ̀ṣẹ̀ wedding ah, ṣẹ́gun bàbá mi àkọ́ṣe o ṣe kó bá mi tọ́jú ọmọ mi dáadáa o. no problem no problem um, ayé ojú sí yín náà. ẹ kò sí wàhálà. ṣẹ́gun kí ló tí mo gbé tó gbé calls mi náà kí ló dé tó ń sá fún calls mi. kí ló ń pè mí fún. kí ni mi ní pè é fún ìwọ tó ṣeré pátó lu umbrella ṣáà ní pè é ni ṣé tó bá ṣeré pọ̀ ní pè é ni ó da ọmọ láyà láti sàfọyẹ ti dánwò ẹ̀rẹ̀ o mo ti lóyún o. fún ta ni. tájù ni. oyún. ṣe yé mi ní pé ẹni agbójú ọkùnrin ò jẹ́ ní àgbà ẹ̀gbọ́n mi já mi kulẹ̀ ọkọ mi náà dalẹ̀ májẹ̀mú ìgbéyàwó wa I can't take this no more Ṣẹ́gun it is over between us over over over over. dára sí mi má sunkún mọ́ ọlọ́run ní pé tìyẹ́lẹ̀kùn mo kàn fẹ́ kó rántí nígbà tí o fẹ́ wọnú ìgbéyàwó mo fẹ́ kó rántí àwọn ọ̀rọ̀ kéékèèké kan tí wọ́n sọ fún un bóyá tó o bá rántí kí o rán létí mo sọ fún ẹ wípé ilé ọkọ mo ní ilé ẹ̀kọ́ ni mo sọ fún ẹ mo ní tí o bá ti ṣe ìgbéyàwó o gbọ́dọ̀ máa ṣe jẹ́jẹ́ nítorí pé àwọn ìṣòro kéékèèké wà nínú ọ̀rọ̀ ìgbéyàwó òun ni máa tún repeat fún ẹlẹ́dẹ̀ ìgbéyàwó ó kún fún ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ sùúrù tó wá péye òun ni lọ́kọláya náà fi máa ń pẹ́ pẹ̀lú ra wọn àbí mi ò sọ bẹ́ẹ̀ fún un. kí wọ́n á sí mi àfi kó ní sùúrù sùúrù báyìí la fi ń gbélé ọkọ ṣùgbọ́n ibi tọ́yọ̀ gbé dé a ti kọ́ pélé olórogún ló máa gbé ni tọ́lọ́ bá dẹ̀ ti sọ nǹkan síyàn lágbádá báyìí kéèyàn máa yàn lọ ni kò sí nǹkan tá a fẹ́ bọ́lá ò ṣe. mọ́mì abiyamọ èmi ilé olórogún i rejected. mo kàn ẹlẹ́dàá mi kọ́ ṣẹ́gun you know what mi ò bẹ́ẹ̀ jà kì í ṣe ìjà mú ìyàwó tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kó máa mú lọ kẹjọ bẹ̀rẹ̀ ilé ayé tuntun èmi ti wà nílé mi wọn kú lé mi bíbá yìí màá kọ ẹrù mi wá jókòó sí bíbá yìí padà èmi ṣe yan tèmi nìyẹn. níbo níbo dára sí mi ò ah, fẹ́ dálé mọ́ṣú sínú ilé mi kò sáyà àti dálé mo ṣú mi lébi o nítorí mi gan tí mo jẹ́yẹ ẹ̀ gan mi ò dálé mo ṣú tó bá sọ pé o fẹ́ fìbínú kó ẹrù ẹ kúrò nílé ọkọ ẹ òun kó bọ̀ bí ta ló fẹ́ fojú jọ kò sáyè ń lé mi nítorí pé gbàtí bàbá yín gan wà láyé tó wà ní dùbúlẹ̀ àìsàn tó ń pọ̀ kàkà kú ó ti fún mi ní blessing ẹ̀ ipe mo lè fẹ́ tó bá wù mí lẹ́yìn tó ń bá kú mo wá pinnu pé mi ò ní tètè náà nítorí tiyín ni o nítorí ìwà àtẹ̀gbọ́n ẹ̀ mo wá ní sùúrù mo ní sùúrù kẹ́ ẹ lè là kẹ́ ẹ lè lu kẹ́ ẹ lè yanjú kẹ́yìn náà ní fámìlì tiyín ṣùgbọ́n ní lásìkò yìí o èmi gan ti wá ṣe tán báyìí mo ti náà tí mo fẹ́ fẹ́ láìpẹ́ láì jìnnà kò dẹ̀ ń kó lọ sílé ọkọ tuntun ẹ̀gbọ́n ẹ̀ náà òun àti Sandra ni wọ́n máa tó ṣe marriage ta ló wá fẹ́ wá fojú jọ ń bí dára sí mi my advice for you ni pé kó o fa ọkọ ẹ mọ́ra kẹ̀ ẹ̀ ṣe ráyè lóṣooṣù ọwọ́ kẹ̀ ẹ máa bára yín gbé kò sáàyè fún ẹ bí o kò sáyé àti dálé mọṣú ń bì dálé mọṣú. Ah. Bumi, you, you betrayed me. Bọ̀bọ̀, ìwọ fẹ́ fẹ́ ìyàwó without telling me. um, Mabinu Aburobi. You see, the mistake we made was that we were childish for so long. Yeah, majority deba mi lójijì. They realized they I need to be more responsible. Hmm? But I still love and care about you the same way I used to. I'm sincerely sorry if I've hurt you in any way. I'm sorry. dára sí mi. ilé ayé náà lórí yẹn mo kí màmá ẹ púpọ̀ ọmọdé yìí ó ṣe bí abiyamọ àmọ́ màmá ẹ rẹ́dí láti gba omijé lójú mi lórí wípé ó ń ba ẹ̀sọ́ ti tọrọ for her láti tún mú mi rántí ikú àbúrò mi i mean your father. <sighs> my god. anyway man proposes god disposes. sórí ní ìran adúláwọ̀ kì í ṣe àrùn dídà obìnrin àbọ́kùnrin tó bá bára ẹ̀ ní irú situation báyìí kì í ṣe gbogbo ọkùnrin náà ló máa ń rò pípò ń fẹ́ fẹ́yàwó méjì mẹ́ta but destiny can never be changed àkọsílẹ̀ kò lè tàsé rárá ẹ wo bí gbogbo ọ̀rọ̀ ṣe wáyé ọkọ ẹ ló yẹ kó rí gẹ́gẹ́ bí brother like your father your husband your everything not your brother. But now, ẹ̀gbọ́n ẹ̀ náà wá apologize nígbà tóun náà tó wá rí obìnrin tóun ló ṣẹ̀ṣẹ̀ wá rí pé ó yẹ kóun fún yín láyè. fa ọkọ ẹ mọ́ra padà sí ilé ọkọ ẹ ilé mọṣú ò dá kankan ṣẹ́gun ó dorí báyìí ẹ jẹ́ ká gbàgbé pé n tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ṣebí ìyàwó náà ló wá jókòó ìlọ́lọ́yún yìí ṣàmà ní kò lọ ṣẹ́ oyún ni àbí a máa sọ wípé torí pé o ti fẹ́ nìkan ò gbọ́dọ̀ fẹ́ mọ́ ẹ̀dá tó mọ̀ la ò sí rí ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ rí bí màmá ẹ̀ kí wọ́n náà rí bí everything to you please ilé yín ò ní dàrú ìyàwó tó dì sínú á sọ rè láyọ̀ àtàlàfíà mo fẹ́ kí gbogbo yín ríra yín bíi one big family ọlọ́run àwa pẹ̀lú yín now Túnjí Sandra Abi. good mo fẹ́ kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin náà ṣe rí pé inú ìgbéyàwó yẹn lẹ́yìn náà ń wọ̀ lọ yìí ẹ ní láti mọ ohun tó tọ́ àti ohun tí ó tọ́ ẹ ní láti ríra yín bíi fámìlì kan ẹ má gba ẹnikẹ́ni láàyè láti bá yín dá sí ọ̀rọ̀ náà lẹ́yìn bí ọkọ bá ṣe aya kí ọkọ bí aya bí aya náà tó bá dé òun ló mọ̀ pé òun lòun jẹ̀bi tó ṣe ọkọ kò sí ohun tó burú tó bá bí ọkọ ẹ̀ kò dìgbà tẹ bá ń kó ẹjọ́ yín lọ sọ́dọ̀ fámìlì tọpẹ́lẹ́ sàràtà ẹ̀ nídẹ̀ ọkọ láyà ẹ̀ dẹ̀ nídẹ̀ attention ara yín ẹ̀ fúnra yín látẹ̀ńṣọ̀n ìgbà tíyàwó ẹ̀ bá nídẹ̀ make ara ẹ̀ available ìwọ ìyàwó náà àsìkò tọkọ bá nídẹ̀ kò make ara ẹ̀ available ìyẹn ni relationship yín ló lè fi pẹ́ o. Ọlọ́run á wà pẹ̀lú wa. Mm-hmm. Mm-hmm. I rest my case. Thank you, sir. lóòótọ́ lóòótọ́ ni máa ṣe wedding kí ni mò ń sọ àbí ìpín tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ náà ni mò ń plan pé bí a mo fẹ́ ṣe wedding àbí mi tẹ̀ mọ́ bó ṣe put ẹ̀ mo tẹ̀ ti dà mí lórí. wọ́ọ́ jọ mi ò wá fún síbí báyìí fún ẹjọ́ wẹ́wẹ́ tó ń sọ tó ń bá mi sọ yìí o mo kò fẹ́ bí ẹni mo lè fẹ́ kó fún mi ní ánsà ṣé lóòótọ́ ló fẹ́ ṣe wedding àbí òótọ́ kọ́. òótọ́ kọ́ ni mo fẹ́ ṣe wedding òótọ́ kọ́ simple báwo ṣe máa ṣe wedding ṣé téèyàn bá máa ṣe wedding ṣọkùnrin nìkan máa ń dágbére ẹ lọ sí church àsọpọ̀ òfẹ́ ṣe wedding ah. ṣé béèyàn kan lèèyàn máa ṣe wedding pẹ̀lú ẹ̀ mi ò dẹ̀ lóbìnrin méjì obìnrin tí mo ní náà láyé mi ìwọ ló jókòó yìí. <laughs> báwo lèèyàn ṣe ní ní ṣe kínní bẹ́ẹ̀ ni aláṣẹ pè mí tó ní o fẹ́ ṣe wedding bó tún ṣe mú mi bẹ́ẹ̀ ni nìtọ́ ń pọ̀ mí kódà mo fẹ́ máa bì gan. Ah. ìwọ ló fa gbogbo yẹn síra ẹ lọ́rùn o. Eh, love ló ń ṣèyàn náà. kí ló ń ah. ṣe kí ló ń ṣe. <laughs>